olóògbé olùdásílẹ̀ ìjọ lord god livet ministry tó wà ní nọ́mbà eight ọmọbọgẹ akíọdé ní èkó now n tí ẹ bèrè olóòtú mo kọ́kọ́ gbàdúrà fún gbogbo ojú tó ń wò mí níbikíbi kí ọlọ́run kó rán ìrànlọ́wọ́ tó tayọ ìṣòro yín kó ràn sí yín lásìkò yìí ní orúkọ jésù now ohun tí ẹ bèrè ni pé kí ni ohun tí ó ń yọ ògo lẹ́nu. Hmm ọ̀rọ̀ ńlá ni eléyìí sà ẹ̀rí ohun tó ń yọ ògo lẹ́nu pọ̀ ṣùgbọ́n màá sọ díẹ̀ fún gbogbo ẹnikẹ́ni tó bá jọmọ ológo ní gbogbo àgbáláyé níbikíbi tó ti ń wò mí ìwọ̀n àkọ́kọ́ tí màá sọ fún ẹ bẹ̀rẹ̀ sí kọ sílẹ̀ èèwọ̀ ẹ̀sà èèwọ̀ máa ń yọ ògo lẹ́nu gan ẹlòmíì mọ̀ pé òun níwọ̀ sá ní ọjọ́ kan arákùnrin kan fẹ́ gba kọ́ńtrákìtì ní Àbújá látọ̀dọ̀ president ẹnìkan ló ràn ló ràn pé wo ó ti lọ ó ti lọ ṣùgbọ́n pé prophet michael kó gbàdúrà fún ni tó bá ń lọ ẹsísà ẹ jẹ́ mọ̀ pé àdúrà ẹ̀ ò ní ọ̀rọ̀ ẹ̀ ò ní àdúrà púpọ̀ ihun tí ọ̀rọ̀ ẹ̀ ní òun ní fìlà rẹ́ẹ̀dì ihun tó máa ń tó máa ń dé sórí rẹ̀ àwọn bàbá rẹ̀ ti gégùn sí fìlà rẹ́ẹ̀dì nítorí ẹ̀mí ènìyàn tó ti bọ́ nípasẹ̀ rẹ̀ so níjọ́ tó bá ti dé fìlà rẹ́ẹ̀dì ẹ̀dá rẹ̀ máa máa bèrè ẹ̀jẹ̀ òun dẹ̀ ní kò mọ kò mọ bó ṣe máa ṣe lẹ́yìn kó kàn porúkọ Jésù kó gbàdúrà kò wá fẹ̀jẹ̀ sí gbogbo nǹkan block ṣùgbọ́n nígbà tó pè mí mo ní are you with red car ó ní yes i'm a chief i'm a africa ètò mo ní kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ nínú ayé ẹ̀ yọ káàpù orí ẹ̀ dànù èèwọ̀ ẹ̀ òun ni red car, tó gbé sórí yẹn tó o bá gbé débẹ̀ tó fẹ́ ṣó mr president àwọn gọ́fúnù ipe o ní èèwọ̀ kan ẹ̀ǹtá eh, ẹ̀kọ́ lè mọ̀ ẹ́ ṣífù jẹ́ kí n sọ fún ẹ o máa bá òfò bọ̀ ńbẹ̀ ṣùgbọ́n tó bá rí fìlà white àbí ọ̀dà kọlọ̀ tó bá rí dé o ní problem arákùnrin yẹn sáré wọṣọ mi kò dé lọ pẹ̀lú ògo ọlọ́run ìyanu ṣẹlẹ̀ nínú ayé rẹ̀ èèwọ̀ ìkejì sà ègún ègún kan gégùn fún yàn ìgbé nínú ìdílé yìí o ẹ ní máa kọjá ọmọ fọ́ọ̀tì kẹ tó kú dànù bóyá ṣẹlẹ̀ kan ti ṣẹlẹ̀ pásítọ̀ kan gbogbo àwọn ẹ̀gbọ́n rẹ̀ tán bá ti dé forty one àwọn ń pé forty three ṣùgbọ́n nígbà tọ́lọ́run rí orí tó rí orí ọ̀fẹ́ yìí láti South Africa ló ti pè mí pé òun pé ti pé forty by pásítọ̀ àǹdí àlàbí kó máa rókù kó máa rókù òun lòun rí kò sẹ́gbọ́n ohun tó pé forty three o ibẹ̀ náà máa ń dákẹ́ sí o ẹjọ́ ẹgbàá wọn ngba ti mo ri mo pe egun ko lo wa ninu idile yen falaboyun to ro ohun pelu oyun nu re ni age yen nitori won da mo re pupo ohun lo gebi gegun pe omo kan won ni bi ninu leyi o ko koja ojo ori hun so pelu ori ofe yen egun yen ni wa igba to gba olorun gbo ni ma jẹun yẹn to yi ku olori ẹ so egun o ma o ma n jo ogo ma n dinu bàbá tí ò ní jẹ́ kọ́mọ ológun kó fara hàn now àfọwọ́fà àfọwọ́fà àfọwọ́fà lọ́nà wo ẹlòmíìsà ihun tí agbára ò tí tó lóòótọ́ ọmọ ológo ni òun ló máa máa fi kọ̀ǹgọ̀fà káàkiri ẹ̀rí ó lè kó níwájú ọlọ́run kó lọ síwájú sátánì gbogbo ẹ gbọ́dọ̀ tètè buyọ ni ọ̀rẹ́ wa kan máa ń pè ìṣègo ìṣègo ìṣègo ah, ní sùúrù àjọ àlọ́gbà ń bẹ̀yẹ ni ní sùúrù ní sùúrù irọ́ o àfi bí ìgbà dẹ́pẹ́ òun nìkan ni kó di gbogbo ilé ayé mú bàbá ó kúkú rówó náà lásìkò yìí ó rí lásìkò yẹn nítorí pé ó wà nígbà tó rí pé òun ò lọ sọ́dọ̀ sọ́dọ̀ èṣù kẹrí lọ fọwọ́ fa tọwọ́ ẹ̀tọ́ ó ra mọ́tò mọ̀ pé mọ́tò kan pa ti rí irú àfọwọ́fà bẹ́ẹ̀ yẹn tó bá ó máa pàpà ní owó yẹn tẹ́lẹ̀ ẹ̀ máa gùn bàbá tí ó máa ṣe rere nínú ayé ẹlòmíì ogun ìdílé gbogbo ọmọ ológo nìyẹn máa yọ lẹ́nu kò sínú ìdílé náà tólógo ò ti dìde kò dẹ̀ sínú ìdílé tó máa ti rí ẹbí ògo táwọn arógo gbogbo jẹ́ òní yọ ẹ lẹ́nu tí wọn bá tiẹ̀ rí ẹ bàjẹ́ ẹlòmíì wọn á bá tiẹ̀ jẹ́ wọn á sọsẹ́ wọn á dààmú ẹ ẹ̀rí èmi tó tún yọ ògo lẹ́nu àyànmọ́ àyànmọ́ ògo ògo míì wà tí ò bá ní ṣòro kò ní rìn ájókòó lé bàbá rẹ̀ ni gbogbo èèyàn kan ló máa gbọ́ràn bí Abraham ìpè fílé ògo fílé ìdílé bàbá rẹ̀ lẹ̀ bàbá rẹ̀ tó jẹ́ pé bí ọba lórí fìdílé yẹn lẹ̀ kó wá máa wọnú gbó lọ ipògo rẹ̀ ju bàbá ẹ̀ lọ ó dẹ̀ gbọ́ràn sọ lọ́rùn lẹ́nu ṣé wọ́n lè gbọ́rú ẹ̀ ọmọ mi tán bá ní kó fìdílé yẹn lani ah kọ́ wá jẹ mí máa yé kọ́ wá jẹ mí máa yé ní ìnígbà lórí bọ́ngàlò tí bàbá mi kọ́ yìí tó bá dẹ̀ jẹ́ pé ó dìde ó lọ òun máa kọ́ national theatre so ṣùgbọ́n nígbà tó kọ̀ tí ó tó já tó ràn yín mọ́ ń sọ fún yín wọ́n lè ti torí eh, eh, eh, bọ́ńgálò yẹn kán kó ba kán jù sẹ́wọ̀n kí táìmù ògùn ẹ lọ ohun gbogbo ló dẹ̀ ní àkókò lábẹ́ ọ̀run yìí tí táìmù ẹ̀ bá ti lọ àwa di bàbá bẹ̀ òun náà máa máa dé bá i'm telling you gbogbo àwọn tó wá tọ́ ṣẹ̀ṣẹ̀ máa nógo lẹ́yìn ẹ̀yẹn òun nógo jù wọn lọ ṣùgbọ́n nítorí pé kò gbọ́ràn kò rí ògùn ẹ lò ẹlòmíì àtúbọ̀tán n tó ti fọjú ayé rẹ̀ ṣe ó dáa ẹ jẹ́ ká wò ẹni tó kàn bá gbogbo obìnrin sùn gbogbogbogbogbogbogbogbogbò tó lọ kó àìsàn éèdì ẹgbẹ́ náà ṣé éèdì máa jọ lògo tó bá jẹ́ pé forty two lògo ẹ̀ máa bẹ̀rẹ̀ láti lò tó dẹ̀ kó ti kú ó ti kú ní eh, thirty nine ẹ̀dùn náà irú ògo ló fẹ́ lò àwòmọ́yé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ẹlòmíì kó máa jẹun káàkiri kò síbi tí ò ti lè jẹun kò sí àwọn kọ́kọ́ tó ọ̀ṣọ́ra fún gẹ́gẹ́ bí ọmọlógo oúnjẹ owó obìnrin àti ó ó ó ó ojúkòkò olè ó ṣàpọ̀ ìwọ owó tó bá mọ̀ kó máa kó máa rò lọ́kàn ẹ̀ o ní láti ṣọ́ra fún bí ọmọ ológo kó o máa sọnù sí agídú bó bá ṣe rí ẹlòmíì ìràwọ̀ ìràwọ̀ nǹkan tí ò fẹ́ òun ni kò detect ìyẹn ló jẹ́ kó jẹ́ kéèyàn ní wòlíì ọlọ́run àbí àfa ọlọ́run àbí àwọn tó bá ti jẹ́ èèyàn lọ́run ó jẹ́ kéèyàn ní wọn lẹ́gbẹ̀ẹ́ tó o bá tọ́lọ̀ nǹkan tó nǹkan tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ni pé ìrọ́pọ̀ láyé bàbá kò sí òótọ́ mọ́ oríkálùkù ọ̀nà àtijẹ nìkan náà gbọ́kànlé wọn wá wọn wá ẹ òdodo nù ìyẹn tó ń ṣe yẹn kó yọ jáde nítorí pé lọ́pọ̀ wọn ó rí ògo rẹ wọn ó sì rí òdodo rẹ bẹ́ẹ̀ tó ẹnu ní òwá òdodo owó ló ń lé owó yẹn dẹ̀ ni ó máa ń pa òdodo tí kò bá sí òdodo nínú owó ṣùgbọ́n tó bá fi òdodo síwájú ó di dandan ẹ̀rí owó máa tẹ̀lé yẹn ní bíbélì sọ pé ẹ wá ìjọba ọlọ́run kẹsì wá òdodo rẹ̀ ní pé gbogbo tó kù pàápàá owó ọlà ìlọsíwájú ìgbéga ìfọkànbalẹ̀ gbogbo nǹkan tó ń fẹ́ láyé òun ló máa tẹ̀lé tí wọn náà kú olójú kan ṣo tí wàá di ènìyàn jẹ́ kí n sọ fún ẹ gẹ́gẹ́ bí ọmọ ológo ìwọ̀nba tí mo fún ẹ lẹ́nu dì í mú dáadáa màá fi nọ́mbà mi sórí fóònù yìí sìn bó o ti ń gbọ́ mo fẹ́ kó máa fi yẹ pé ah èmi náà ń bá sọ̀rọ̀ ó dẹ̀ dandan wọ ni mò ń bá sọ̀rọ̀ gbogbo ẹni tó bá gbọ́rọ̀ Ọlọ́run tó jọmọ Ọlọ́run òun ni mò ń bá sọ̀rọ̀ bíbélì sọ̀rọ̀ nínú ìwé ìfihàn orí kẹta ẹsẹ̀ kẹfà ó ní ẹni tó bá ní etí kó gbọ́ ohun tí ẹ̀mí sọ fún àwọn ìjọ mo fẹ́ kó gbọ́ nǹkan tí ẹ̀mí sọ fún àwọn ìjọ nítorí pé ìwọlẹ̀ ni Ọlọ́run rán mi sí lónìí ọmọ ológo ni ẹ ṣùgbọ́n àwọn nǹkan tí mo dárúkọ yìí ó ayé rẹ lẹ́nu mo lè fẹ́ kó ṣẹ́gun ògo mo fẹ́ kó gbàdúrà kan yìí ipe ibi tí o bọ́ sí nínú ayé mi ibi tó bọ́ sí chátùnkàn ibi tó bọ́ sí ẹ̀rí ibi tí ó bọ́ sí nínú ayé mi tí ògo mi ò fi farahàn ẹ̀mí mímọ́ ràn mí lọ́wọ́ ogun ọlọ́run ràn mí lọ́wọ́ agbára ọ̀run ràn mí lọ́wọ́ àjíǹde àti ìyè ràn mí lọ́wọ́ ní orúkọ jésù bó ti ń gba àdúrà yẹn ibi tó bọ́ sí fún ẹ ẹ̀mí mú àrùn ẹ̀ lọ́wọ́ á mú ẹ jáde kúrò nu pàlàpàlà á mú ẹ jáde kúrò lójú kan á mú ẹ jáde kúrò lọ́wọ́ àwọn ẹlẹ́mìí òkùnkùn ìtàndarí ògo rẹ bó jẹ́ èèwọ̀ bó jẹ́ agbára yìí kan ló ń yọ ògo rẹ lẹ́nu mo pàṣẹ ọ̀rọ̀ jáde ọ̀rọ̀ ọ̀rọ̀ ti jáde àṣẹ ọlọ́run tẹ̀lé láti òní ó yá ṣàbí méje pẹ̀lú ọ̀rọ̀ náà ó kúrò nínú ìléwọ́ èdè náà ògo rẹ sì farahàn bẹ́ẹ̀ ni borí jésù olúwa wa àmín máa sọ nọ́mbà mi bẹ̀rẹ̀ sí kọ àwọn nọ́mbà náà bẹ́ẹ̀ ni tó bá rí pé ọmọ ẹ lólógo ṣùgbọ́n ogun kan bàjà tètè máa pè máa pè nísinsìnyí lọ fún fóònù yẹn ìwọ ìyàwó fíìlì ẹ̀ kó lọ fún ọkọ ẹ bẹ́ẹ̀ ni ọkọ rántí ìyàwó ẹbí iṣẹ́ pé ó lógo níyàwó mi ó kàwé ó graduate kí ló dé tí òótọ́ tọrẹ ò dáyọ̀ now bẹ̀rẹ̀ sí fún nọ́mbà ẹ̀ kó máa pè máa gbàdúrà fún tó bá ní kankan tó ń yọ ẹlẹ́nu ẹ̀mí mọ́ ọlọ́run á tọ́ wa sọ́nà wàá kú òlójú kan bẹ́ẹ̀ ló máa rí ní orúkọ jésù zero seven zero three six zero three eight seven five seven àti zero nine one three five six four two zero five seven gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa ká lọ lórí àwọn program tá ń bá lọ ní àkíọdé ẹ má gbàgbé o ẹ má gbàgbé sátọ̀dé sunday àti tuesday saturday destiny recovery láago méje láàárọ̀ sunday at nineteen service ní aago méje ní bewla and ifiseba àtijọ́ tuesday god budget ẹ má gbàgbé now níbikíbi tẹ̀tí ń bọ̀ òjòjú ni o ẹ̀bága ni o ìbàdàn ni o èkó ni o àbí ìsàlẹ̀ èkó ni o àbí òṣòdì ni o àbágẹ́gẹ́ bẹ́ẹ̀ sinimá ni o ẹ ṣàwọ̀ mọ́tò tó ń lọ sí òjòjú bága kẹ bọ́lẹ̀ ní akíọdé ẹ̀wọ̀nù street akíọdé yẹn lọ nọmba eight ọmọbọ̀gẹ̀ ní akíọdé ó lè pa àwọn nọmba mi yẹn now ẹ máa gbàgbé nítorí gbogbo ọmọ ológo òun ni ẹni ọlọ́run pa aláṣẹ fún mi tá a ṣe òróró ìjáde òróró tó wà lọ́wọ́ mi ẹ̀rí òróró tí ọlọ́run pa aláṣẹ ni bẹ́ẹ̀ ni ọṣẹ yìí ọṣẹ ìrógòlò ni ọṣẹ tó fi ní rí ìjákulẹ̀ mọ́ ẹnikẹ́ni tó bá ti lu ọṣẹ yìí ó dìdọ̀rùn kí ayé rẹ̀ ní ìtẹ̀síwájú kó má dúró sójú kan now ẹ̀mí ọlọ́run ló ṣí nípasẹ̀ ọlọ́run la ṣe lé bẹ́ẹ̀ ni àwọn ọ̀run ló dáwọ́lé bẹ́ẹ̀ ni tó dẹ̀ jẹ́ pé òun ni gbogbo èèyàn fi ń yin ọlọ́run tó bá jẹ́ nǹkan kan wà bẹ́ẹ̀ tó jẹ́ nǹkan ìwọ ẹ á sọ fún ẹ kó yọwọ́ kúrò nínú àwọn kan yẹn kí ọ̀rọ̀ ẹ kó lè dayọ̀ kójú kó lè ti sátánì àti gbogbo àwọn ọmọ àwọn ọmọ ogun ẹ now ní on the nineteen of this month twenty of this month twenty one of this month yes ẹ̀mí ọlọ́run paláṣẹ ká ṣe ìgbélé fọjọ́ mẹ́ta tó o bá ti ń bọ̀ aṣọ funfun ni kó wọ white ìyíkìyí kò bá jẹ́ polo kò bá jẹ́ shirt kò bá jẹ́ aṣọ àdúrà rí i pé white òun ló wọ̀ ó lè wọ nǹkan míì sísàlẹ̀ ṣùgbọ́n tó máa bo chest ẹ mọ́lẹ̀ nítorí àwọn funfun náà fẹ́ bẹ ayé wò lọ́jọ́ náà gbogbo nǹkan tó kùn bá dẹ̀ bò mọ́lẹ̀ náà fẹ́ ká kúrò so níbikíbi tó bá ti ń bọ̀ náà wọ mọ́tò tó lọ sí òjòdù tó bá ti dé òdòdó bága ẹ tó bá ti dé akíọdé bọ́ sílẹ̀ ẹ òní dé òdòdó bága kò tó bọ́lé akíọdé bus stop akíọdé street number eight ọmọbọgẹ máa fún ẹ ní nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí máa pè ní àwọn fóònù nọ́mbà yẹn bó ti ń pè máa máa gbé direct máa dẹ̀ máa súre fún yín and máa dẹ̀ máa sọ bí ògo ẹ ṣe máa rí fún ẹ so gbogbo tó yí ògo ẹ lẹ́nu á kó bẹ́ẹ̀ wàá kó òun ogun tó ogun máa ń ba ògo jẹ ni ogun ò ní ba ògo rẹ jẹ zero seven zero three six zero